ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin aráalé mo lérò pé ẹ̀yin náà bomi mu bẹ́ẹ̀ mi náà ti bomi mu ẹ̀ wọ́n bá jẹ́ pé ẹ̀yin ẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ni àbí ẹ̀ṣẹ̀ iṣẹ́ ẹ̀rọ amóhùnmáwòrán yín ni ìlera lọ́rọ̀ lẹ́tọ̀ tẹ́ ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ ohun tá a sì ń sọ̀rọ̀ lé lórí òun náà ni ohun táwọn olóyìnbó pè ní cardiovascular disease ìyẹn àìsàn àti àrùn tó ń wọ̀yájà pẹ̀lú ọkàn àti àwọn okùn tó ń gbé ẹ̀jẹ̀ káàkiri ara onímọ̀ nínú ètò ìlera tó ti ń bá mi là lẹ́sẹẹsẹ látẹ̀kàn àwọn náà ni ìyáàfin Mọ́bọ́láńlé Ọlọ́run ẹ̀san ẹ kú ìjókòó mà ẹ sì kó atótónu látàárọ̀ ní báyìí mo fẹ́ béèrè wípé kí ni àwọn àmì tó máa máa fojú hàn tá a fi máa mọ̀ pé àìsàn ọkàn tòun ti àwọn ẹ̀yà ara tó ń bá ṣiṣẹ́ ó ti ń kanlẹ̀kùn. ẹ ṣe lótú àwọn ohun tá a fi lè mọ̀ nìyí bí èèyàn bá ti rìn díẹ̀ torí pé òun ń làágùn lódìlódì àbí kó rìn díẹ̀ kó ti rẹ̀ ẹ́ bírú àwọn nǹkan wọ̀nyí bá ti wáyé èèyàn á tètè lọ sọ́dọ̀ wọn oníṣègùn òyìnbó ń báyìí ló ń ṣe mí o wọ́n á tètè mọ ohun tí wọ́n fẹ́ ṣe sí. téèyàn bá rìn díẹ̀. bẹ́ẹ̀ ni olóòtú. tó dẹ̀ rẹ̀. tó dẹ̀ rẹ̀ ó ń sọ fún wa pé àìsàn ọkàn yẹn ti ń ó ti ń wáyé nìyí ṣùgbọ́n tó bá lọ sọ́dọ̀ àwọn oníṣègùn òyìnbó wọ́n máa yẹ ìfúnpá ẹ̀ wò tán bá yẹ ìfúnpá wò wọ́n á ti rí i pé ìfúnpá yìí ó ti ga sókè ju bó ṣe yẹ lọ òun ló jẹ́ kí ìrìn díẹ̀ yẹn kó mú rírẹ̀ wá. bí ẹni yẹn bá rìn díẹ̀ tó rẹ̀ tó lè lọ sílé ìwòsàn tí ìfúnpá ẹ̀ ò ga nǹkan míì ni dókítà oníṣègùn òyìnbó náà máa tọ́jú ẹ̀ lé lórí ṣùgbọ́n ní ọ̀nà tó pọ̀ jù tí àrùn ọkàn yẹn bá ti ń bọ̀ àwọn àmì tó máa ń mú wájú lélẹ́yìí. yàtọ̀ àmì wo la tún lè rí. àwọn àmì tá a tún lè rí náà ni pé bí kọ́wọ́ wú ọwọ́ kan ṣàdédé wú kẹsẹ̀ kan ṣàdédé wú àbí kéèyàn kan jí kójú ẹ̀ wú àwọn àmì nìyí tí a máa fi mọ̀ pé àrùn ọkàn yìí ó ti ń fara hàn díẹ̀díẹ̀. ẹ ṣeun wọn ní oògùn sọyẹ òǹran nǹkan tí èèyàn ò bá mú ó nígbà kan tí mo gbọ́ wípé bí èèyàn bá jẹ oúnjẹ afúnilókun ìyẹn carbohydrate téèyàn bá jẹ sùn òun ni ó máa ń fa kójú nígbà tó bá jí wọ́n ní béèyàn bá jẹ bíyà bíi aago mẹ́jọ alẹ́ nísìn lèèyàn ṣẹ̀ṣẹ̀ ń jẹ ẹ̀bà àbó ṣẹ̀ ń jẹ àmàlà àbó ń ṣẹ̀ wá ń tẹ̀ ní ti ráìsì yẹn ló wọ́ sí jù ló lágbára jù kí wọ́n ṣe máa sọ pé òun jẹ ìrẹsì láago mẹ́jọ aago mẹ́sàn-án alẹ́ wọ́n ní tíyàn bá máa jí òun ló máa ń fa kí ojú ẹlòmíì wú àmọ́ nísìnyìí ẹni bí àìsàn ọkàn bá ti ń bọ̀ ara àmì tá a máa rí ni wípé ojú á wú ọwọ́ awú ẹsẹ̀ awú hmm. ọlọ́run á kó wa yọ níbẹ̀ ẹ dákun ọ̀nà owó gan pàtó la wá lè gbà pàgídínà ẹ̀ pé kó má ṣẹlẹ̀ ọ̀nà owó. ẹ ṣe olóòtú mo sọ lẹ́ẹ̀kan mo ní ọtí mímu lámujù sìgá mímu àti iyọ̀ àjẹjù ká bá ti lè dín àwọn nǹkan wọ̀nyí kù á jẹ́ kò ní jẹ́ kí àìsàn kankan kó ṣe ọkàn wa tàbá dẹ̀ ń lọ sọ́dọ̀ àwọn dókítà tí wọ́n ń yẹ ìfúnpá wa wò tí wọ́n ń ṣe àyẹ̀wò fún wa lóríṣiríṣi tírú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ti ń bọ̀ wọ́n á ti tètè máa sọ fún wa wípé nǹkan báyìí ń bọ̀ o ẹ yàgò fún nǹkan báyìí ẹ yàgò fún nǹkan báyìí nǹkan báyìí ni kẹ́ máa jẹ nǹkan báyìí ni kẹ́ máa jẹ o so a lè tètè mọ̀ wípé àwọn nǹkan yẹn ti ń bọ̀ a lè sá fún èyí tó ṣe kókó jù náà ni wípé ká sá fún iyọ̀ jíjẹ lájẹjù ọtí àwọn àjámu oríṣiríṣi nígbà tí a bá mu àwọn nǹkan yìí. àwọn yẹn ti ẹ̀ pọ̀ níta rẹpẹtẹ oríṣiríṣi orúkọ dẹ̀ ló ń sọ wọ́n. bẹ́ẹ̀ ni tá a bá jẹ wọ́n tó bá ti fi lè kọlu ọkàn ọkàn ti ń ṣàárẹ̀ gbogbo àwọn nǹkan tó wà nínú ara tó yẹ kó ṣara lóore tó yẹ kẹ́mi tó máa jẹ́ kẹ́mi èèyàn gùn náà àwọn nǹkan yẹn náà bẹ̀rẹ̀ sí ní ṣàárẹ̀ nítorí pé àwọn iṣan tó máa gbé ẹ̀jẹ̀ lọ síbẹ̀ kò ní sí okun àtagbára tó fún wọn láti lè supply ẹ̀jẹ̀ sí àwọn nǹkan tó yẹ kán fún ní ẹ̀jẹ̀ nínú ara tí ò bá dẹ̀ ti sí kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ stroke lè wáyé. ní àìsàn tó ń rọni lápá rọni lẹ́sẹ̀ tó ń rọni lápá rọni lẹ́sẹ̀ ó lè fà kéèyàn kan máa dákú ṣeré. Hmm. ǹjẹ́ òyì wà lára nǹkan tí ó wà lára àmì téèyàn máa fi mọ̀ wípé kínní ti ń bọ̀ torí ẹlòmíín wà tó máa ń sábà ṣàròyé òyì ń kọ́ mi ó ń rẹ̀ mí láti inú ǹjẹ́ gbogbo eléyìí ṣó pẹ̀lú àmì tá a máa rí láti mọ̀ pé ọkàn ti fẹ́ daṣẹ́lẹ̀. òyì pẹ̀lú ṣùgbọ́n kò lágbára tó. rírẹ̀. rírẹ̀ torí ẹlòmíín kò ní àwọn kan yìí ṣùgbọ́n òyì yìí ó di ó ti di adanic nature tàbí ká ní nǹkan tí wọ́n jogún bá nílé wọn tó jẹ́ pé máa ń ṣe wọ́n lóòrèkóòrè la ṣe lè sọ wípé ó lágbára púpọ̀ nínú pé tí ọgbẹ́ tí àìsàn bá ń da ọkàn èèyàn láàmú kò fi bẹ́ẹ̀ lágbára púpọ̀ ṣùgbọ́n àwọn èèyàn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé òyì yẹn náà máa ń ṣe nígbà tí ẹ̀jẹ̀ ò bá ti lọ káàkiri ara mọ́ bó ṣe yẹ kó lọ dájúdájú òòyì máa wáyé hmm. ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà náà ló máa ń mú òòyì dání. ẹlòmíì máa sọ pé òun feel faint bíi pé òun fẹ́ dákú àbí òòyì kí ẹ kò ń ṣe òòyì o kò ń ṣe òòyì mo níyàn tó jẹ́ pé ó ti complain fún mi pé kò ń ṣe ẹni ń rò pé ya <laughs> onímọ̀ nínú ètò ìlera ni mi mo ṣe ìlera lọ́rọ̀ bó dẹ̀ sọ pé ẹjọ́ mi kì í ṣe onímọ̀ nínú ètò ìlera o sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí àmọ́ mò ń ka yátì nípa ìlera ẹni yẹn sọ fún mi pé òun máa ń feel faint ó máa dàbí bíi pé kó ṣàkó fẹ́ dákú kì í ṣe pé bóyá òòyì ń kọ àbí kankan ǹjẹ́ kẹ́ni yẹn lọ ṣe àyẹ̀wò bóyá ọkàn ẹ̀ ti ní. bẹ́ẹ̀ ni kó lọ bá àwọn dókítà wa. bí kéèyàn kò máa ní light headedness. kó lọ rí àwọn dókítà oníṣègùn òyìnbó tí wọ́n bá ṣe ìfúnpá nínú ìfúnpá tí wọ́n ṣe yẹn ó máa jẹ́ kí wọ́n mọ nǹkan tó fà á tí orí fífọ́ yẹn tó fi ń wá bẹ́ẹ̀ yẹn ó ṣeé ṣe kó jẹ́ pé ìfúnpá yẹn ó ti ga sókè ju bó ṣe yẹ lọ tó bá dẹ̀ ti ga sókè ju bó ṣe yẹ lọ tẹ́yìn ò bá tètè tọ́jú ẹ̀ kò sí nǹkan tí ò lè mú wọlé. ẹ ṣeun ẹ ti sọ̀rọ̀ nípa iyọ̀ ṣúgà àjẹjù nǹkan ẹlòmíín wà bó bá máa mu àwọn tíì tó máa ń dùn jù gan gidi yẹn á tún fi ṣúgà sí ó fẹ́ mu gàrí ó fi ṣúgà sí ó fẹ́ mu ògì ó fi ṣúgà sí ṣúgà àjẹjù ṣó ní nǹkan kan ṣe pẹ̀lú àìsàn ọkàn. ṣúgà àjẹjù ní nǹkan kan ṣe pẹ̀lú àìsàn ọkàn ọ̀tọ̀ lèbi tó fẹ́ bá jagun nínú hmm. ara. kò ní nǹkan kan ṣe pẹ̀lú àìsàn ọkàn bí iyọ̀ bí ṣíbí mélòó ló wá dáa torí níbi tá a dé dúró yìí nísìn ó yẹ ká lè lára wa lọ́yẹ̀ pé iye ṣíbí iyọ̀ báyìí ló yẹ ká máa jẹ lójúmọ́ o bá a bá fẹ́ so oúnjẹ bí iye ṣíbí iyọ̀ mélòó ló dáa fọ́mọ ẹ̀dá dámọ̀ láti máa jẹ fún àlàáfíà ara. ẹ ṣe olóòtú ṣe rí iyọ̀ gangan fúnra rẹ̀ ó ti poríṣiríṣi nígboro. àwọn ti pọ̀ já àwọn ti pọ̀ lọ rẹ̀rẹ̀rẹ̀ lọ́jà. ó ti pọ̀ <laughs> kò ń ṣe dandan ká fi ṣíbí ìbùsọ̀ oúnjẹ kí iyọ̀ má tó ó dára ju kó já lọ. ṣó dára ju kó dùn lọ. tó tá a bá lè fi ojú díwọ̀n ẹ̀ tó bá dùn níwọ̀nba kì í ṣe pé kó pọ̀ jù ó dára hmm. ṣùgbọ́n tí a ò bá lè fojú díwọ̀n ẹ̀ kó má tó yẹn ó kúkú dára ju kó pọ̀ jù lọ tí ò bá wá tó ká jẹ oúnjẹ yẹn bẹ́ẹ̀ kì í ṣe ká tún wá fi iyọ̀ sí. iyọ̀ tútù ẹlòmíì máa gbóúnjẹ kalẹ̀ àṣà máa fi iyọ̀ tútù sí. kò dára rárá. gbogbo ẹ̀yàn ara ilé òun lẹ ti ń gbọ́ yẹn ẹlòmíì wà tó jẹ́ wípé kò sí bí ìyàwó rẹ̀ ti lè bu iyọ̀ sóúnjẹ tó kò dùn náà ni mọ̀ bá gbóúnjẹ lẹ̀ lọ́sẹ̀ máa bu iyọ̀ sí. ẹ dákun ọkàn kíndìnrín àwọn nǹkan tẹ̀ ń kọ lẹ́tà sí àìsàn ọkàn àti àìsàn kíndìnrín òun ni àwọn nǹkan ni àlejò mi láti bá wa sọ àwọn ṣé ìyẹn dáa ju iyọ̀ tí wọn ò refine lọ iyọ̀ àbú wọn. mo sọ lẹ́ẹ̀kan mo ní iyọ̀ ti poríṣiríṣi ọlọ́run ni kó ṣàánú wa ọlọ́run kó ṣàánú wa nínú ayé tá a wà yìí torí tá a bá ní àwọn iyọ̀ pélébé pélébé tí wọ́n ṣe jáde nísìnyí hmm. òun ló dára jù kì í ṣe gbogbo wa náà ní agbára wa kà ó tiẹ̀ mọ́ mọ́ oní fífi wàsó wà oní fifty naira wà one hundred naira wà. ìjọ mélòó làwọn èèyàn máa fi lò tán ohun tó máa ń ṣe wá nìyẹn tá a fi ń lọ ra àwọn iyọ̀ tí kò ní ohun èròjà tó lè ṣara lóore kankan nínú tẹlòmíì ni pé kó sá ti buyọ̀ kíyọ̀ sá ti wà nílé kó fi sebẹ̀ àbí kó fi ṣe ohunkóhun tó bá fẹ́ ṣe iyọ̀ ayé wa ò ní dòbu ẹ jẹ́ ká máa fi ọgbọ́n Ọlọ́run ká máa fi ṣe ohun gbogbo tá a bá fẹ́ ṣe nírìn àjò ayé. òróró àjẹjù wọ. Ah, òróró àjẹjù ò dára. bí n bá fi òróró dín ṣíkì nísìn òróró yẹn mo tún fi dín ẹja ngbòyà mo gbòòrò mo fi dín dòdò mo dẹ̀ tún gbòòrò yẹn mo tún fi dín àkàrà mo dẹ̀ gbòòrò mo dà sínú ọbẹ̀ yìí tí mo ti fi dín nǹkan bí oríṣi mi jẹ́ jọ mo ń jẹun lọ náà ni àbí. kò dára olóòtú. ẹ bá ń la àwọn aráalé lọ́yẹ̀ ń gbà yẹn o. èyí tá a máa fi ṣe yẹn ẹ jẹ́ ká kúkú ra epo epo tiwantiwa tán sè tó jiná dáadáa ká máa fi sebẹ̀ wa ká má gbà o ká fi sebẹ̀ ní tútù bẹ́ẹ̀. kò dá ká máa gbá epo rárá torí pé tá a bá ti èmi ò lè ṣe bẹ́ẹ̀ kí n má gbẹ́ epo. torí tá a bá ti gbá epo àwọn ohun tó máa ṣara lóore nínú epo yẹn ti kú. Hmm. ká fi ṣe ọbẹ̀ bẹ́ẹ̀ ló dára jù kì í ṣe ká wá ṣe ọbẹ̀ kí epo wá pọ̀ ju ata tá a fi ṣe bẹ́ẹ̀ lọ epo yẹn gbọ́dọ̀ jinná mọ́ ata ọbẹ̀ ni hmm. tó bá jẹ́ pé ata díndín náà la fẹ́ dín ẹ jẹ́ ká máa kọ́ bí a ṣe lè fi epo láì gba láì gba dín ata àwọn tó lè ṣe wá lóore rèé ẹ máa wò nígbà tá a wà lóko wa níjọ́un tán bá tá wà lóko tán bá ṣe iṣu wọn ò ní gba epo yẹn epo tútù bẹ́ẹ̀ ni wọ́n máa fi jẹ ó dẹ̀ ní iṣẹ́ tó ń ṣe nínú ara ayọ̀ fúnra rẹ̀ lórí iṣu gbóná hmm. wọn ò ní gba ó dẹ̀ ń ṣe ara lóore ṣùgbọ́n òróró tá à ń sọ yìí kì í ṣe pé ká má jẹ́ là ń sọ ṣùgbọ́n àjẹjù ẹ̀ ó ti pọ̀ ó máa padà bà háàtì jẹ́ torí kò ní jẹ́ kí àti lè ṣiṣẹ́ bó ṣe yẹ kó máa ṣiṣẹ́ nínú ara mọ́. àti pé oríṣiríṣi òróró gan ló ti kú ta ló tún wá wà ń tà. Ah, ẹ̀yin ará ilé ẹ̀jọ̀ torí ó ní èèyàn kan ó léèyàn kan tó sọ wípé gbogbo àwọn òróró tá à ń jẹ kiri yìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ń fa àìsàn jẹjẹrẹ ẹjọ́ torí ọlọ́run ẹ ṣàjẹ́ àmọ́ ọ̀ṣọ́ ohun tá a bá ń jẹ kí n ṣe bí ká pọ̀ òróró kan ní ha ò lọ́jà ká bẹ́ mọ́ ká rà wọ́n dẹ̀ ní ká kọ́ bí wọ́n ti ń dín ata láì gba epo pé tá a bá ti ń gba epo gbogbo àlàáfíà rẹ̀ òun là ń gbà lọ. ẹ jọ ẹ tún jẹ́ kí n tún sáré béèrè ìbéèrè kan tó tún rọ̀ mọ́ àlùbọ́sà wọ́n ní kò dá kéèyàn máa gé àlùbọ́sà kù kó o lo àlùbọ́sà nísìn kó wá fi ààbọ̀ sílẹ̀ pé màá máa lò lọ́jọ́ mi wọ́n ló máa ń mú kòkòrò ó máa ń mú mọ́ra ó dẹ̀ máa ń fa àìsàn ṣé tòótọ́ ni. ẹ ṣe lótùtù tọ́ ni àlùbọ́sà téèyàn bá máa jẹ tán lẹ́ẹ̀kan náà ni kó lò hmm. kódà bí ó lè fi ṣe bẹ̀ tán ó lè jẹ́ ó níṣẹ́ tó máa ṣe nínú ara téèyàn bá jẹ àlùbọ́sà àbí tó bá jẹ tòmátò tí wọ́n ti lọ ó máa lọ ṣiṣẹ́ nínú digestive system. tá a bá jẹ àlùbọ́sà ó máa ń ran àwọn ẹ̀yà ara tó ní ṣe pẹ̀lú ìgbọ̀nsẹ̀ ó máa ń ràn wọ́n lọ́wọ́ ó máa ń ràn wọ́n lọ́wọ́ ká má máa já àlùbọ́sà kù. ká má gé kù yìí tá a bá máa lò tán náà ni ká lò lẹ́ẹ̀kan náà. ẹ ṣeun ẹ̀yin ará ilé ọ̀rọ̀ lẹ ti gbọ́n torí ẹlòmíín wà tó jẹ́ wípé bó bá lo àlùbọ́sà kù ọjọ́ kejì ọjọ́ kẹta wọ́n tí mo tún tẹ̀ tún gbọ́ lórí àlùbọ́sà ni pé ó máa ń tètè fa kòkòrò àìfojúrí ìyẹn bacteria tó máa ń fa àìsàn sínú àgọ́ ara ó máa ń tètè fà á mọ́ra torí ẹ̀ ló fi jẹ́ wípé bẹ́lú omi bá ń ṣe àìsàn wọ́n máa ń gé àlùbọ́sà sí méjì wọ́n á fi ìlàjì sí ibi ẹsẹ̀ awọ sọ́ọ̀kì sí wọ́n á fi ìlàjì tó kù sí ibi ẹsẹ̀ kejì awọ sọ́ọ̀kì sí wọ́n ló máa ń tètè fa kòkòrò àìfojúrí ìyẹn bacteria tó máa ń fa àìsàn sínú àgọ́ ara àlùbọ́sà tẹ́ bá lè lù tán lẹ́ẹ̀kan náà òun ni kẹ́ ẹ lò ẹ mọ́ dínkù ẹ mọ́ ṣẹkù fún ìgbà míì ẹ dákun àwọn wo wá ni ó ṣeé ṣe kí wọ́n kó kí wọ́n ní àwọn àìsàn tó ń bá ọkàn àti ẹ̀yà ara tó kù wọ̀ jàkadì àwọn máa sọ pé those at risk àwọn wo ló wà at risk láti ní cardiovascular disease. àwọn àgbàlagbà. àwọn àgbàlagbà. ẹ jẹ́ ká sọ wípé old age ṣe mọ̀ wípé béèyàn bá ṣe ń dàgbà sí ọkàn yẹn ò ní kò ní sí agbára fún mọ́ bí ìgbà tó wà ní kékeré irú àwọn àgbàlagbà bẹ́ẹ̀ tí wọ́n bá tún wá lọ ń ṣiṣẹ́ tó lágbára ju ọjọ́ orí wọn lọ ó wà at risk nítorí pé nǹkan yẹn kàn máa ṣàdédé bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n ni. àwọn àgbàlagbà nìkan ẹ dárúkọ ọmọdé lẹ́ẹ̀kan kí wọ́n lè ní congenital heart disease. bẹ́ẹ̀ni àwọn ọmọdé nǹkan sáwọn náà wà at risk. ẹ ṣe mọ̀ pé bébì làwọn ọmọ yẹn ìkókó ni wọ́n so tán bá dẹ̀ ti táwọn oníṣègùn òyìnbó tí wọ́n bá ti gẹ́ẹ̀tì pé nǹkan yìí ń ṣe àwọn ọmọ yẹn wọ́n á ti tètè bójútó. wọ́n á ti tètè bójútó. láti kékeré nǹkan yẹn ò ní lè bá wọn dàgbà. lákòótán mo fẹ́ kẹ́ ẹ bá wa ní ṣókí ni òtò lákòókò ti lọ ẹ bá wa gba àwọn aráalé lámọ̀ràn lórí ìlera ara wọn ní ṣókí. ẹ ṣe olóòtú ẹ̀yin aráalé ìmọ̀ràn tí mo gbà wá ni wípé ẹ jẹ́ ká máa lọ sọ́dọ̀ àwọn dókítà ká lọ máa ṣe àyẹ̀wò ara wa ẹ má jẹ́ ká máa wò wípé àyẹ̀wò yìí a fi ń da owó nù ni kò sí ìdáwọ́nù kankan níbẹ̀ ẹ jẹ́ ká máa ṣe àyẹ̀wò àwọn oògùn tó bá dẹ̀ fún wa ká máa lò lásìkò. ẹ ṣeun àkókò tí kò wá ní páńpá mọ́ra adúbẹ́pà pè yín ẹ̀ sì jẹ́ wa báwo yẹn bá fẹ́ kàn sí lórí ìtàkùn ayélujára báwo lọ́yẹn lè kàn sí Facebook Instagram Snapchat Snapchat Snapchat ìwọ lọ́ọ́ ti lè kàn sí yín bẹ̀. fóònù nọ́mbà ó yẹ tó. ẹ dákun ẹ lè pe nọ́mbà yìí ẹ sí lórí Facebook o social gbogbo yẹn rálẹ̀ tó bá ní nǹkan tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ àlejò mi ẹ ṣáà pè mí màá dá yín lóhùn màá fi gbogbo nǹkan tẹ́ bá fẹ́ sọ fún wọn àbí ìbéèrè tẹ́ bá ní fún wọn màá fi ránṣẹ́ sí wọn ẹ̀yin aráàlẹ̀ jẹ́ ká lọ gbọ́ àwíyé ta ní fún yín lọ́jọ́ òní ẹ kú ìkàlẹ̀. cardiovascular disease àìsàn tó ń jẹ́ cardiovascular disease ní í ṣe pẹ̀lú ọkàn àti àgbọ̀n tó ń gba ẹ̀jẹ̀ dúró ìyẹn blood vessels àwọn ẹ̀yà tó ní ṣe pẹ̀lú cardiovascular system ni àwọn tó ń pín ẹ̀jẹ̀ káàkiri ara àwọn náà sì ni ọkàn tó ń ti àwọn okùn tó ń gbé ẹ̀jẹ̀ àti omi káàkiri ara ìyẹn heart veins arteries àti capillaries oríṣi àìsàn cardiovascular àti ọkàn ló wà àmọ́ àwọn àmì wọn máa ń fẹ́ jọra àwọn nǹkan tó wá yẹ kí ènìyàn mọ̀ nípa rẹ̀ rèé ìfúnpá gíga ìyẹn high blood pressure ló máa ń ṣe àtọ́nà rẹ̀ àwọn àìsàn tó yára mẹ́mìí lọ ni wàhálà tàbí àìsàn òjijì ọkàn ìyẹn heart attack àìsàn ìrọlápárọlẹ́sẹ̀ àti aneurysm Wàyí kí wá ni àwọn oríṣi àìsàn ọkàn tó wà? Angina eléyìí máa ń dé bá ọkàn àti àwọn ẹ̀yà ara tó kù tó ń ran ọkàn lọ́wọ́ láti ṣiṣẹ́. Arrhythmia èyí máa ń ṣẹlẹ̀ nígbà tí ọkàn kò bá mí dáadáa. Congenital heart disease àìsàn ọkàn tó ń ṣẹlẹ̀ láti inú oyún tàbí nígbà tí wọ́n bá bí ọmọ sáyé. Coronary artery disease èyí máa ń gbógun ti àwọn okùn tó ń ran ọkàn lọ́wọ́ láti gbé ẹ̀jẹ̀ káàkiri wọ inú iṣan tó wà nínú ọkàn dilated cardiomyopathy ìdaṣẹ́sílẹ̀ ọkàn ìyẹn heart attack nígbà tí ọkàn bá ní àdójúkọ ìdaṣẹ́sílẹ̀ ọkàn lójijì nígbà tí ọkàn kò bá ṣiṣẹ́ bó ti yẹ kí ó ṣiṣẹ́ ìyẹn heart failure hypertrophic cardiomyopathy mitral regurgitation mitral valve prolapse pulmonary stenosis Rheumatic heart disease èyí tó lè wáyé nípa strep throat àwọn mìíràn ni vascular disease tó ń ṣẹlẹ̀ sí agbọ̀n ẹ̀jẹ̀ yẹn blood vessel àti àwọn okùn tó ń gbé ẹ̀jẹ̀ ìyẹn veins arteries àti capillaries àwọn nìwọ̀nyí peripheral artery disease aneurysm atherosclerosis renal artery disease peripheral venous disease stroke ìyẹn àìsàn ìrọlápá-rọlẹ́sẹ̀ àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ló wá ń ṣokùnfà àìsàn tó ń pè ní cardiovascular disease gan-an nǹkan tó jẹ́ pàtàkì tó ń ṣokùnfà ni atherosclerosis èyí tó túmọ̀ sí kí ọ̀rá tí kò bára mu máa wọ́jọpọ̀ sí inú okùn tó ń gbẹ̀jẹ̀ kiri ara ìyẹn arteries ohun tó tún lè fà á ni àìsàn ìtọ̀ ṣúgà diabetes àti àwọn nǹkan mìíràn bíi kòkòrò àìfojúrí ààrùn tó wáyé nípasẹ̀ kòkòrò àìfojúrí ìyẹn infection àìsàn àti inú oyún tí wọ́n bí ènìyàn mọ́ òmíràn tún ni ìfúnpá gíga àwọn àmì tó lè jẹyọ fún àìsàn ọkàn nìyí àìlera tàbí ìnira nínú àyà tó lè fi ojú angina hàn ìnira nínú apá èjìká apá òsì èjìká irùngbọ̀n tàbí ẹ̀yìn ènìyàn àìlèmí dáadáa tó tún jẹ́ dyspnea rírẹ̀ láti inú fatigue òòyì àti ìlágùn òdì pẹ̀lú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan mìíràn tó lè jẹ́ kí ènìyàn kojú àìsàn ọkàn tó ń ti àwọn àìsàn tó ń wọ̀yá ìjà pẹ̀lú okùn tó ń gbé ẹ̀jẹ̀ kiri ara arteries veins àti capillaries ní ẹ̀jẹ̀ ríru hypertension radiation therapy sìgá mímu àìrí oorun sùn déédéé àpọ̀jù ọ̀rá tí kò dára nínú ẹ̀jẹ̀ ìyẹn high blood cholesterol àwọn oúnjẹ tó ní àpọ̀jù ọ̀rá tó ń ti oúnjẹ afáralókun carbohydrate nínú mímu àpọ̀jù ògógóró àìfún ara níṣẹ́ ṣe bó ti yẹ ìyẹn physical inactivity ìdọ̀tí inú atẹ́gùn air pollution chronic obstructive pulmonary disorder copd ara àsanjù obesity àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀nà láti dẹ́kun àìsàn ọkàn tó ń ti àwọn ìdojúkọ tó ń kojú àwọn okùn tó ń gbẹ̀jẹ̀ kiri ara ni dẹ́kun mímu ọtí ògógóró àti sìgá tó ń ti àwọn oògùn pẹ̀lú egbògi olóró máa jẹ èso àti ewébẹ̀ lọ́pọ̀lọpọ̀ dín iyọ̀ jíjẹ kù yẹ ìgbé ayé rẹ wò kí o sì ṣe àtúnṣe ìyẹn lifestyle kí àwọn òbí sì máa mójútó àwọn ọmọ wọn kí wọ́n dẹ́kun ìjẹkújẹ àti ìpápánu púpọ̀ fún àwọn ọmọdé bẹ́ẹ̀ ni kí àwọn olóyún máa lọ ṣe àyẹ̀wò bó ti tọ́ àti bó ti yẹ kí wọ́n lè mọ ìlera ọmọ tó wà nínú wọn.